لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين نحمد الله على ما أنعم علينا من النعم ظاهرة وباطنة ونشكره على ما من علينا وفضلنا على كثير من عباده تفضيلا اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين في صبيحة هذا اليوم نلتقي معكم في مجلس التفسير والذي يأتي دوره في كل يوم السبت خير ما نبتدئ به تحية أهل الإيمان والإسلام قائلين السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún olúwa wa sọ̀rọ̀ àlékún ìkẹ́gẹ́ fún ojúṣe ńlá Muhammad ajẹ́rìíjọ kan ṣoṣo olúwa adúpẹ́ èyí tí a fura mọ̀ èyí tí a ò fura mọ̀ nínú orí abẹ́ olúwa àlékún orí ní ọmọọṣà ṣẹfẹ́ wa àtọ̀rọ̀ àlékún ìkẹ́gẹ́ fún ojúṣe ńlá Muhammad alayhi salatu wa salam àwọn aráalé àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo múmìnì múmìnà òdodo ọbẹ̀ olúwa mọ̀sájà àdàlábọ̀ ṣe àwa náà ní múmìnì òdodo. alukur'an èyí tí a máa ń dára dó níwọ̀nba ní gbogbo ọjọ́ asabt òun náà ní tafsiru alukur'an ìṣàlàyé níwọ̀nba lórí àwọn ayélujára àyà bìtì àdé òun náà ní àyà one ten àyà one eleven ibẹ̀ ni a ó ti gbéra láàárọ̀ yìí. أعوذ بالله من الشيطان الرجيم قال تعالى وقالوا لن يدخل الجنة إلا من كان هدى ونصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون méjèèjì yìí òun náà ni afẹ́ dára dó níwọ̀nba lórí ẹ̀ wà kọ́ fáàt máa ha ha tẹ́yìn ní ẹ̀yà tẹ́yìn àwọn ẹ̀yà méjèèjì yìí òun náà ni náírà tán láti dára dó lórí ẹ̀ olùwà ni. وقالوا لا يدخل الجنة إلا من كان هدان إلا من كان هودا أو نصارى أي أدواني وقالوا أتو الشباي أو الشباي أران يهودي نانيو إذا باسي باكي سيسي واجون يقول إنو عوى السورة إنو عوى السور القرآن التي كشفت عن حقيقة اليهود اليهود tó túnà sí rí àwọn yahudi suratul Baqara ọjẹ́ kan bẹ́ẹ̀ tó ṣàlàyé pàápàá wọn. àwọn yahudi ọ̀rọ̀ ti lọ nípa wọn wọ́n láwọn ìdíyàáàt àwọn claims tí wọ́n pè àwọn làwọn ní kínní àwọn làwọn ní lágbájá àwọn làwọn lẹ́tọ̀ọ́ sí nǹkan nínú àwọn èdè àá tí wọn òun lélẹ́yìí wọ́n ní lan yadkhula al-jannata illa man kana hudan aw nasara àwọn ahlul kitab yahudi àti nasara wọ́n ní gbogbo wàhálà ẹ̀yin mùsùlùmí dàkàndà ẹ̀wọ́ ti ara yín ẹ̀rí wọ́n sọ̀rọ̀ yìí fálẹ̀ ọmọ òjíṣẹ́ ńlá Muhammad láyé ànábì wọ́n lẹ́nìkan ò ní wàlẹ̀ jannah ó ju àwọn yahudi àti nasara lọ àwọn làwọn láàlẹ jẹnà gbọlẹ yín ti wá ẹ̀rí gbogbo àwọn àpèmọ́ra yìí claims yìí ìgbà kan ni wọ́n sọ pé wàkọ́lù nahnu abnaullahi wa ahibba'u wọn làwọn gan ni àwọn jọmọ Ọlọ́run àwọn làwọn sì sùn àwọn làwọn jẹ àyànfẹ́ Olúwa àwọn làyànfẹ́ Ọlọ́run nínú gbogbo ẹ̀dá. E gbólóhùn àwọn Yahudi ni ẹ̀rí fáyà kan náà ti síwájú tí wọ́n ní wa qalu lan tamassana an-naru illa ayyaman ma'dudat nínú àwọn kílẹ̀nsì wọn nìyẹn kókòrò àbáwọn wo bó sírù wà táwọn lè bù lórílẹ̀ bó pẹ́ bóyá ìgbà díẹ̀ báyìí náà ni àwọn fi wọ náà àwọn làwọn lálẹ́ jẹ́ náà kókòrò àbáwọn wọ náà àwọn padà bọ̀ wá sálẹ̀ náà àwọn ilé àwọn ni irú ẹ̀tún lélẹ́yìí olùwà ní waqalu lan yadkhula al-jannata illa man kana hudan aw nasara nínú àwọn ìwà ìríra ẹni àti kéèyàn máa balẹ̀ jẹ́ kẹ́mi rẹ̀ sì máa balẹ̀ lórí ẹ̀ àwọn Yahudi ni o bẹ́ẹ̀ làwọn Nasara àwọn yahudi yìí wá pọ̀ ṣùgbọ́n kílẹ̀mùsì àwọn méjèèjì náà jọ kílẹ̀mù ẹ̀ ń bí báyìí àti yahudi àti nasara wọn lẹ́nu kan ò ní wà lìjánà àyàfà wọn ẹni tó bá jẹ́ húdà tó jẹ́ yahudi àwọn nasara àbọ̀jẹ́ nasara nínú àwọn ìpìlẹ̀ tá a síbi eléyìí àti yahudi àti nasara ẹ rí i pé àwọn náà gbà wípé ilé ń bẹ tọmọnìyàn tí ó sẹ̀rí sí lálùkè inú kọjá aljanna àbí kọjá náà اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار mọ̀ṣúwálẹ̀ wà lìjánà mọ̀ṣúwálẹ̀ ọmọ náà olúwa. àwọn yahudi àwọn náà gbà torí pé nínú àwọn usulu iman bil yawmil akhir ní pé yẹn gbọ́dọ̀ gba àjọ àlùkìyàmọ̀ gbọ́ òun ni kó nígbàgbọ́ nípa àwọn ìjọ ṣẹlẹ̀ níjọ́ àlùkìyàmọ̀ lára ẹ̀ àbí tó jẹ́nu àwọn kókó jùlọ nípa àlìmánú bil yawmil òun náà ni kéèyàn gbà wípé abọ̀ àwọn ẹ̀dá nínú kọjá pé àlìjánà ẹni bá ṣiṣẹ́ rere tó wà rè tó gbọ́rọ̀ wọn bá gbọ́. wà á mọ fínà àbí kó wọná ẹni bá balẹ̀ ọlọ́run ọba jẹ́ tó ṣẹtọ ọlọ́run tó kọ̀ tiẹ̀. tòun ti bẹ́ẹ̀ eré yọ̀ sọ wọ́n di ẹni ìgbàgbọ́ o torí pé wọ́n ti yapa lọ́nà tó pọ̀ tí ọ̀ma níwọ̀n kúrò ní ojú ọ̀nà òbí wa despite the fact pé àwọn náà ń sọ pé àlìjáná ń bẹ ẹwà òbí kan gbé gbà wọn làwọn làwọn lẹ́tọ̀ọ́ sí i àwọn làwọn ní nínú àwọn ìtànjẹ yahudi nasara kan tẹ̀ra wọn jẹ lélẹ́yìí bal sawwalat lahum anfusuhum amara ẹ̀mí wọn ní tàn wọn jẹ báyìí mo sì mọ̀ ní àwọn làwọn nígbà àwọn làwọn làwọ̀ olùwà ní tilka amaniyuhum àwọn èrò wọn lélẹ́yìí o àwọn èrò wọn èrò wọn lélẹ́yìí èrò inú ẹ̀mí lásán kul hatu burhanakum ọlọ́wọ́ sọ fún anabi pé ìwọ sọ fún wa pé ọ̀yà ẹ kílẹ̀ mú yìí ẹ mú ẹ̀rí wa níbo lọ wà sínú tíra yín ni sínú àkọọ́lẹ̀ kan ni tẹ gbọ́ ẹnu àwọn anabi yín ni sani ẹ̀yin lẹ́ni alìjánná ẹ̀yin nìkan lẹ làlìjánà háàtù burhanakum ẹ mú ẹ̀rí yín wá in kuntum sadiqin tó bá ṣe pé ní òdodo ní gbogbo tí èèyàn bá fẹ́ clean nípa ẹ̀san lọ́dọ̀ ọlọ́run àbí nípa ìjẹ́nirí níwájú olúwa gbogbo ẹ̀ pátá ìsàròsọ ìsàròsọ kìí sì ṣe àbá kìí sì ṣe kí ṣètánì kan ju nǹkan sí yàn lẹ́nu ó nídìí ẹ̀rí àfi kí yàn establish hàtú burhanakum ẹ̀ ń kó ẹ̀rí wá tí ó ju èyí tẹ̀ ń sọ yìí. in kuntum sadiqin tó bá ṣe pẹ́ ní òdodo nìyí olùwà ní bálà ọ̀rọ̀ tá a sọ yìí ẹ dànù bálà kò rí bẹ́ẹ̀ àdànù ọ̀rọ̀ ni man aslama wajhahu lillah ẹni tí ó lẹ́tọ̀ọ́ sí nǹkan yìí òun náà ni man aslama wajhahu lillahi wa huwa muhsinun falahu ajruhu inda rabbih wala walahum yahzanun olùwà ní gbogbo ẹni tí mẹ́jẹ̀mú méjèèjì yìí bá pé sí ara rẹ̀ òun ló lè yín o àwọn náà lẹ́tọ̀ọ́ sí i alákọ̀ọ́kọ́ man aslama wajhahu lillah ẹtọ́ bá ṣẹ̀sìn òdodo tó fọ ẹ̀sìn rẹ̀ mọ́ gbólóhùn man aslama wajhahu lillah gbólóhùn yìí ọ wà láwọn ààyè kọ̀ọ̀kan nínú alukoran olùwọ́ ni asilama wàjẹ́ àwòlélà gbogbo bí tí yẹn bá ti rí ìtumọ̀ rẹ̀ ni man akhlasola ibadata lillah ẹni tó bá fọ ẹ̀sìn mọ́ ikhlas tó sẹ̀sìn torí ọlọ́run gbogbo àwọn ààyè tí gbólóhùn man asilama wàjẹ́ àwòlélà nínú alukur'an ìtumọ̀ rẹ̀ ní al-ikhlasu lillah tó bá ní ikhlas tó sẹ̀sìn òdodo tó fẹ̀sìn mọ́ ọwọ́ ni wàhúwà muhsinun tó tún wá ṣiṣẹ́ rí wọ́n jẹ̀mú méjì tọ́lọ̀ fi gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀dá náà ni káníyàn ò iṣẹ́ jẹ́ṣẹ́ rí iṣẹ́ olùṣèlú jẹ́ṣẹ́ rí àfi ṣe déédéé lànà òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam májẹ̀mú méjèèjì yìí òun ló gbọ́dọ̀ pé lára iṣẹ́ kí iṣẹ́ tó jẹ́ gbígbà wájú ọba Allah al-ikhlas wal-mutaba'ah èèyàn ṣiṣẹ́ nítorí ọlọ́run ọba nìkan ó sì ṣe níbàámu pẹ̀lú ìlànà òdodo tí kan báyìí yẹ nínú májẹ̀mú yìí ọlọ́run ò ní gbàṣẹ́ lọ́wọ́ yẹn o kò sí bá nìyẹn bá ṣe bó ṣe wù kó dáa tó kò sí bó ṣe wù kó dáa tó tó bá ṣe pé ọ̀tọ̀ lórin lèèyàn gbé gbà èèyàn ṣàṣejù ní abóṣàṣe ètò tí ò sí lójú ọ̀nà òjíṣẹ́ ńlá Muhammad ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹ̀ kò sí bó ṣe lè rò pé àníyàn òun dáa tó ibi torí ọlọ́run ọba náà ni tí bọ́lọ́run ọba náà làwọn ń ṣe é fún ṣe bí yìí náà àwọn ò torí ẹnìkan kan ṣe wàláhì ọlọ́run ò ní gbà torí pé ẹ̀sìn yìí ṣẹ̀sìn ròrí kì í ṣẹ̀sìn ọpọlọ kì í ṣẹ̀sìn fẹ́ ẹnu ó lójú òpó tọ bẹ́ẹ̀ náà ni bíyẹn bá wá ṣe lọ́nà tó dáa yẹn pé lànà nábì ni kó wá jẹ́ pé àwọn nǹkan kan kùjẹkùjẹ àwọn ṣàwáìb àwọn àrùn àwọn pọ̀tọ̀pọ̀tọ̀ níbẹ̀ nínú àníyàn rẹ̀ gẹ́gẹ́ bí asúnmọ́ra èèyàn sì kan káwọn èèyàn lè gbọ́ torí kan lè rí wọ̀rẹ̀yà wọ̀nẹ́fàk kọjá pé ọ̀tọ̀ ni tó ti fi sínú ọ̀tọ̀ ni ti ń tú jáde ànẹ́fàkù wọ̀rẹ̀yà wọ̀súnmọ́ra àwọn àárẹ̀ ẹ̀mí àárẹ̀ ẹ̀mí ọ̀tọ̀ ni n ti ń ṣe nínú ọ̀tọ̀ ni ti ń ṣe níta àwọn nǹkan wọ̀nyí kò sí bó ṣe lè rí kódà bí àwòrán sẹ́hùn dáa jù bẹ́ẹ̀ lọ kò lè jẹ́ gbogbo àwọn ọjọ́ lọ kò sì lè lẹ́sàn-án òun ní àyà yìí tọ́ka nínú àwọn àyà tó wá sàlàyé májẹ̀mú tọ́lọ́hún fi gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀dá òun náà ní àyà yìí. bàlá man aslama wajhahu lillah al-ikhlas وهو محسن تجريد المتابعة لرسول الله صلى الله عليه وسلم nígbà ṣiṣẹ́ nítorí olúwa tó sì ṣe nílànà òjíṣẹ́ ńlá Muhammad torí pé ṣẹ́ ò lè dá àfi kó ṣe déédéé lànà nábì wọ́n jẹ́ àwọn méjèèjì yóò bá wá pé olúwa ní falahu ajruhu inda rabbihi àwọn ni wọ́n rí ẹ̀san wọn lọ́dọ̀ Ọlọ́run. ولا خوف عليهم ولا هم يحزنون irú àwọn ẹni bẹ́ẹ̀ àwọn ni ò ní sí ìpayà fún wọn ìbẹ̀rù fẹ̀rẹ̀ kó máa bẹ fún ẹnikẹ́ni nípa ọ̀rọ̀ wọn àlámàrí àti tí wọ́n bá pàdé wájú Olúwa èèyàn bá dá ọlọ́run ọba máa tó sì mọ àwọn tó pèsè dé ọmọ ènìyàn àti tí ó bá pàdé èèyàn bẹ̀rù ju àkèyàmọ̀ látìgbà tí ọlọ́jọ́ bá ti dé ẹ̀rí yòówó ní ọlọ́jọ́ ìyẹn ni pé ẹni tó ní ọjọ́ pétọ́ ọjọ́ yìí pé ta ló ní Allah tọlọmọba lásìkò tó àwọn nǹkan wọ̀nyí tí ó ṣẹlẹ̀ níjọ́ àkèyàmà láti inú sàárè ó tó bẹ̀rù ó tó bẹ̀ ojú lọ. Muhammad alayhi salatu wa salam sin kan Madina ànábì ni òun ò rí nǹkan kan tó tó bẹ̀rù afọ́bà tó ju fún ojú yẹn sínú ìbẹ́ńbẹ́ ṣùgbọ́n o bẹ́ẹ̀ bá wa rí sẹ́ẹ̀rì gbèsè ọlọ́run ọba ló wá fún ní garanti la khawfun alayhim má bẹ̀rù ibi tó ń bọ̀ wala hum yahzanun o sì gbọ́dọ̀ banújẹ́ o sì banújẹ́ fún àwọn èèyàn báyìí ní tí wọ́n fi sáyé ẹ̀rí nínú àdámọ́ ọmọ ènìyàn òun ni wípé wọ́n a máa. bẹ̀rù tí wọ́n bí tán lọ bẹ́ẹ̀ ni èyí ń ọ̀dájú ara yìí máa yìn ní bẹ́ẹ̀ ni ìbànújẹ́ àmọ́ ọ̀rọ̀ àmọ́ bí ìrònú ìbànújẹ́ fún ẹni tó bá fẹ́ fi ara lélẹ̀ ọ̀fẹ́ fọmọ́lẹ̀ hehe kò lọ́rọ̀ àwọn ẹni yìí olùwà ni kò sí ìbànújẹ́ fún ìyẹn ni pé ọlọ́run ọba ó tó wọn láàrin yìí alkhawf walhuzn ìbẹ̀rù àti ìbànújẹ́ nínú àwọn nǹkan tí ibi ìdààmú ọkàn ni sábà wọnú alukur'an lọ́pọ̀lọpọ̀ ẹ̀rí pé ọlọ́run ọba yìí gbé ọ̀rọ̀ ìbànújẹ́ kúrò fún àwọn mùmíní nínú àyà kan ọlọ́run bá ní la yahzunuhumul faza'ul akbar àwọn mùmíní kò ní ṣèpayà fún wọn kò ní kó bànújẹ́ bá wọn àwọn wàhálà tí ó ṣẹlẹ̀ ní ọ̀lùkìyà la yahzunuhum kò sí fún àwọn ẹni rí alfaza'ul akbar nínú àyà mi ọlọ́run bá ní alladhina amanu walam yalbisu imanahum bi dhulmin ulaika lahumul amnu wa hum muhtadun ó láwọn tí ọkàn wọn balẹ̀ ẹ̀rí kò ní sípayà kò ní síbànújẹ́ alladhina amanu àwọn mùmínì òdodo walam yalbisu imanahum bi zulmin tí wọn wá daṣọ àbòsí bọ ìmánì wọn ní bó ṣe ọlọ́run bá ṣe ṣàlàyé òun náà làwọn tí wọ́n dúró lórí tawhid tí wọn dẹbọ ọmọlọrun olúwa ni ulaika lahumul amn àwọn ọkàn wọn balẹ̀ ọkàn wọn balẹ̀ wa hum muhtadun àwọn sì lẹ́ni ìmọ̀nà àwọn lẹ́ni ìmọ̀nà ṣẹba wò oríṣiríṣi àyà nínú al-Qur'an innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu fala khawfun alayhim wala hum yahzanun gbogbo àwọn tó ń bá sọ pé la ilaha illallah tí wọ́n á dúró tì ọlọ́run ní kò síbẹ̀rù fún wọn kò síbẹ̀rù fún wọn lálùkìyàmà wala hum yahzanun wọn ò sì ní rí ìbànújẹ́ bẹ́ẹ̀ ni ẹ wàá rí àwọn tí ọlọ́run ọba sọ pé ìbànújẹ́ ń fún wọn níjọ́ àlùkìyàmà ó wá pé oríṣiríṣi al-mutahassirun yawm al àwọn àhùwálù almutahassirin alhazinin àwọn tí ọ̀rọ̀ wọn já sí bànújẹ́ lálkìyàmà gbogbo nǹkan yìí oríṣiríṣi ààyè nínú alukur'an ó ní kò sí fáwọn mùmíní ó wá sọ àwọn tí bànújẹ́ ọmọ abẹ fún tí èsáyè kan tí èsáyè méjì àwọn tó ga jù tí bànújẹ́ wọn ga jù àwọn náà ní alukófà wal mujrimun àwọn ọ̀daràn àwọn òbílẹ̀jẹ́ àwọn kèfèrí àwọn tí wọ́n tẹ̀lé ti ṣàìtàn àwọn ni wọ́n kábàámà yawma yanzuru al-mar'u ma qaddamat yadah wa yaqulu al-kafiru ya laytani kuntu turaba ọjọ́ tí kèfèrí tí wọn náà rí pé yéé bò làwọn já sí i ó mà ṣe o kóun wulẹ̀ díye pẹ̀ kóun má jẹ́ abẹ̀mí kóun kóun kóun tẹ̀ díye pẹ̀ lónìí àtàwọn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tọ̀mọ̀nà tí wọ́n ké ó wá dájú orinlẹ̀ náà ìpè ń bẹ nínú àwọn mùmíní ẹni tí ó kábàámọ̀ tí ó sì bànújẹ́ ṣùgbọ́n bànújẹ́ ti wọn ó nígbà èèyàn lè jẹ́ mùmíní tòótọ́ ṣùgbọ́n tó bá láwọn àṣìṣe kan ó ṣe ṣe kọ bànújẹ́ pé káì ewúrọ àwọn òjíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam sanabi ní ma min qawmin yaq'uduna fi maq'adin anabi ní ẹni ráwọn kan kún ó jókòó láàyè kan àbáwọn àwọn ìjọ kankan kó jọ la yadhkuruna Allah aw lam yadhkuru Allah fi tí wọn dárúkọ Ọlọ́run wàlá sọ́lú wàlá yusọ́lú ala rasulillah tí wọ́n sì tọrọ àsálàtù ní jòkó náà àfikọ́ jẹ́ pé jòkó yẹn illa an takuna lahum hasratan yawm al-qiyamah wọ́n kábàámọ̀ àwọn sì jẹ́ orí jòkó yìí wọ́n bànújẹ́ lórí jòkó yìí níjọ́ al-qiyamah kọ́dà kan jẹ́ mùmínì torí pé kí ni wọ́n pe káì táwọn bá sì mọ̀ ní irú àkókò yìí irú jòkó báyìí iṣẹ́ rí làwọn ọba sì fi gbé ṣe o bó ni ọba ṣe jẹ́ ipò dáadáa ìbànújẹ́ yẹn ó ṣẹlẹ̀ ìyẹn kó tó di pé ìyẹn padà gba fáínà ẹ̀san ẹ̀ tí ó fi wà lùjánà ọlọ́run ṣùgbọ́n ní gbogbo ẹ̀ ju gbogbo ẹ̀ lọ ìbànújẹ́ tí ò ní tán láéláé òun ni àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ àwọn ọ̀daràn àwọn òbílẹ̀jẹ́ àwọn mọ̀náfìkì àwọn tán balẹ̀ ọlọ́run ọba jẹ́ àtàwọn tó ṣe wípé ghalabat aw rajjahat sayyi'atuhum ala hasanatihim àwọn tó ṣe pé ṣẹ́ẹ̀bù wọn òun ló lékè iṣẹ́ rí wọn ìtafẹ́ pàkíyèsí sí gbogbo àwọn àyà wala khawfun alayhim wala hum yahzanun àyà kò síbẹ̀rù kò sì síbànújẹ́ tí ọlọ́run ọba máa fi ń ròyìn àti bọ̀tán àwọn mùmíní níparí kó tó di pé àmọ̀nà àkíyèsí kan wà lórí eléyìí bẹ́nu àwọn aláìlẹ́kọ̀ọ́ àti àwọn aláìníkànṣe àtàwọn onífẹ̀ẹ́nú tí wọ́n máa ń sọ àwọn ọ̀rọ̀ kan wọ́n máa ń ṣàfihàn rẹ̀ sí ìlànà òjíṣẹ́ ńlá Muhammad àbí kó máa ṣàfitì rẹ̀ sínú Islam òun náà ní kéèyàn máa rò pé ah ẹ̀sìn àbí ìtẹ̀lé lánàá nábì kàn máa wá fi pé ìbànújẹ́ wà bẹ́ẹ̀ ìgbé ah, ẹrẹ lómìn ó lè lóun fẹ́ sinmi tó bá fẹ́ gbọ́ yín dáhùn pa kùránì yẹn pa kùránì wọn fẹ́ gbọ́ kùránì àbí ah, wọn fẹ́ gbọ́ wà àlóhùn fẹ́ túra ká ah, wọn fẹ́ tí ó tí ó tún máa ṣèun ṣíṣíṣí ó ti ṣàfitì ìgbọ́ràn ọlọ́run àbí ìjòkó kódà ẹlòmíì wọn ni wọn jòkó sọ̀rọ̀ ọlọ́run yóò ní a ah, ó tún máa dẹ́rù bàyàn nǹkan kó tún máa yóò tún yóò sáré nǹkan yẹn nírì ìfúnpinpin àbí fún ìbànújẹ́ bẹ́ẹ̀ sì ni èyí tó burú jù òun ni gbólóhùn tí jáde lẹ́nu àwọn ẹlòmíì gẹ́gẹ́ bí àpẹẹrẹ wọ́n máa ń ṣe ìnáwó ìyàwó gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹ máa wá rí àwọn tí wọ́n ń ṣètò ìnáwó yẹn wọ́n wá ní èyí tó tẹ́ ẹ ká ṣe níjókòó yìí bó ṣe lọ rè bó ṣe rí nì nílànà òjíṣẹ́ ńlá Muhammad ẹ rí àwọn onífẹ̀ẹ́nú aláìníkànsí wọ́n wá ní ẹ̀rí bó la ṣe ń ṣe yìí ẹ má jẹ́ àṣeyàwó ìgbà tá à ń ṣọ̀fọ̀ tí wọ́n fẹ́ òun náà ni kí wọ́n fẹ́ rìn lànà tí ò ní bàtàn pẹ̀lú lànà òjíṣẹ́ ńlá Muhammad wọn ní ẹ̀rí ẹgbẹ́ lè fi gbé ẹ̀ sókísókí nígbà tá à ń sọ̀fọ̀ ọ̀fọ̀ bò anábì ní báyìí anábì ní báyìí bóyú so igi ní bá a ṣe ṣe ìlànà rè wọ́n tu àyà ọlọ́run wọ́n ṣàlàyé ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad bó ṣe wà límà ní oníkálukú jẹ oníkálukú mu bóyá wọ́n ṣe yàtọ̀ láàrin pé ẹ̀yin obìnrin ẹ̀ wà ń bí ẹ̀yin ọkùnrin ẹ̀ wà ń bí gbogbo ìbámu tó ṣe dédé lànà anábì ìhun ni ẹni gbogbo àwọn èèyàn kò sí rọ́pọ̀ pọ̀ kò sí jó kò sí pàmùpàmù ọmọ wa ni síyàwó làwọn ń ṣe nígbà táwọn ò tó sì ni ìṣesí tó ṣe dédé lànà anábì gbogbo ẹni bá sọ̀rọ̀ eléyìí wọ́n lè má mọ implication ṣùgbọ́n ọ̀rọ̀ tó burú ni níta ń sọ ni pé ọ̀rọ̀ ìlànà nábì ìlànà bó ṣe gbé kalẹ̀ yìí kò jọ ọ̀rọ̀ yìí burú ọ̀rọ̀ tó wúwo ni ẹ fi mọ̀ pé n ti ń jẹ́ ọ̀rọ̀ ọlọ́run la khawfun alayhim wala hum àníṣe àwọn tí ò sí bànújẹ́ fún tí ò sí kókó ṣíṣí fún òun náà làwọn ẹni rí èèyàn gbọ́dọ̀ wá fi nítorí wọn bá negate pé kò sí fún wọn nínú rìn wọn nínú àṣẹ wọn nínú tẹ̀lé wọn nínú gbìyànjú wọn èèyàn máa wá ṣàfìtì ntí ọlọ́run ọba ni kò sí fún wọn èèyàn sì èèyàn máa wá fi rìn rẹ̀ náà ọ̀rọ̀ bànújẹ́ nínú àwọn nǹkan mẹ́jọ ènìyàn ò lè rí kọjá ọ̀kan ní ọ̀kan tujara alánàásì kò léhìn nǹkan mẹ́jọ ọmọ ènìyàn kò lè kò lè kò gbogbo ọmọ ènìyàn ní oní falabuda lil insani an yajida samaniya aw kama warat kò síbi yẹn ṣe lè tó yóò rí nǹkan mẹ́jẹ̀jọ sururun wa huzn jọ dùnú yọ ṣẹlẹ̀ sí jọ míì àwa ló di kejì ìbànújẹ́ wọ̀ṣìmáàrún wà fọ̀rọ̀kọ̀ ìjọ míì wọ́n wà papọ̀ pẹ̀lú ẹbí pẹ̀lú ara ìjọ míì ìyà ó ṣẹlẹ̀ wọ̀nyí sọ̀rọ̀ wà á sọ̀ yóò dẹ̀ nígbà míì ó lè le nígbà míì ilé ayé ni kò lọ títí orúkọ ìròyìn ayé nù kò lọ títí láyé ẹ̀rí fún mọ̀sọ́kọmọ́nù wàá fìyà èèyàn lè lálàáfíà nígbà míì ó sì lè bá rẹ̀ dé ńgbà míì ṣùgbọ́n gbogbo ẹ̀ kí èèyàn rántí pé kò sí ní tí ó ṣẹlẹ̀ sí mùmínì anábì ní inna amral mu'mini kullahu khair gbogbo ọ̀rọ̀ mùmínì dáadáa ni ọba wá ní mùsíbà àdánwò yóò ṣe sùúrù wa kana khairan la ọba wá lódì kejì náà yóò dúpẹ́ fọlọ́n pé tọ́ àtúndúpẹ́ ò yóò dùnnú ṣùgbọ́n gbogbo ẹ̀ yóò fi ẹrẹ́ sàn wájú ọlọ́run bí tá a ti lọ òun náà ni àwọn nǹkan tó lọ mọ́ alḥuznu wal-khawf pàápàá jùlọ kéèyàn ṣọ́ra pẹ̀lú àwọn nǹkan tí yóò sẹ́sìn olúwa nígbà yìí náà ni a dára dúró bi-idhnillahi ta'ala. wallahu ta'ala a'la wa a'lam. اللهم إنا نسألك هداك وجعل عملنا في رضاك اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم أعنا على ذكرك وحسن عبادتك اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم نسألك حسن الختام في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والميتين اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكر إلينا الكفر والفسوق والعصيان اللهم اجعلنا من الراشدين اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وأملا متقبلا اللهم آمنا في بلادنا اللهم آمنا في بيوتنا اللهم آمنا في أنفسنا اللهم نسألك الأمن والأمان يا رب العالمين وأسألك العفو والمعافاة في الدنيا والآخرة يا حي يا قيوم برحمتك نستغيث لا إله إلا أنت أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك